ọlọ́run náà ó fi ṣe àǹfààní fún wa ní ìtẹ̀síwájú sórí àtúntò eléyìí tí ó ti mọ kọ́rọ̀ wá fún ṣàmùlán kò sí ọdún nìyí tí a ń bí ọlọ́run ọba ó jẹ́ ká tó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìfẹ́ àti dé àyà ẹlẹ́ẹ̀kọkàndínní ogójì bẹ̀rẹ̀ àti dákẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ tó lọ nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ ìṣesí àwọn kèfèrí fún wa nípa ìmọ̀ ṣàfihàn ọmọbìnrin sọ́dọ̀ ọlọ́run ọba a ní túmọ̀ rẹ̀ ní wípé wọ́n ń pe àwọn màláìkà ní ọmọbìnrin ọlọ́run ọlọ́run bá sọ fún àwọn ọ̀tá wọ́n ń dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu pé báwo lẹ́sìn wọn pe màláìkà ní ọmọ ọlọ́run lákọ̀ọ́kọ́ ámbélé ń tàṣe pé wọ́n ti wá jẹ́ obìnrin ó sì jẹ́ pẹ́yìn wọ̀nyí ìdàgbòsọ̀rọ̀ àkókò ń bẹ̀rẹ̀ wọn fà lọ́nà wọn ti wo mùsùlùmí tó má sọ fún máfọyín ní làbárè pé ẹbí mọ tó bá jóbìnrin ojú yóò pọ́n ojú yóò le koko ẹ ní ṣe rí látara ntẹ ìyẹpẹrẹ tẹ ẹ so mọ́ nǹkan tí wọn bí fún yẹn láburú rẹ nígbà yìí pé Abu Hamza Abu Hamza ẹni tó jẹ́ pé obìnrin àwọn ìyàwó rẹ̀ bí tó sá kúrò ní báwọn lágbáwá ṣe máa ń ṣe níjọ́ wọn wọn ka ọmọbìnrin kún islam ló dé ló àkàràmọ àwọn ọmọbìnrin ìlú pọn wọlé tó jẹ́ ká mọ̀ wípé ọmọ làwọn náà wọ́n wúlò pọ̀ wọ́n ṣàǹfààní púpọ̀ alislam ìlú rú aṣọ àpọ́nlé àti bá àwọn obìnrin láfíjọ́ pé wípé àwọn tí wọ́n ń pera wọn ní feminist tí wọ́n mọ̀ sọ wípé àwọn ń dàdàgbéra fún àwọn tí wọ́n jẹ́ obìnrin àdúgbò mùsùlùmí kó sọ́ra jẹ kó mọ̀ gbọ́ fèrè ṣèitọ́ọ̀nù látọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí nítorí pé nǹkan tí wọ́n ń pè pé sí islam ló kọ́kọ́ pọ́ obìnrin lé islam tó dé àjẹwógún làwọn obìnrin dé islam tó dé wọ́n máa ń rí ọmọ mọ́lẹ̀ láàyè ṣùgbọ́n ìgbà tí islam dé ọ̀pá gbogbo pátápátá yẹn parẹ́ ọlọ́ni amúláhùn banat amúláhùn banat wọ́n lọ́kùnrin ìbàdàn irú ẹjọ́ wò lẹ́ ń dá yìí tẹ́ ń fi abo ọmọ ti sọ́dọ̀ ọlọ́run tẹ́yìn sì fi akọ́ tì sí ọ̀dọ̀ ara yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi léyìí sọ fún wa pé ìṣesí yìí ìṣesí aláìmọ̀kan náà ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn àgbẹ̀ láti àyà 40 náà. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون هذه الآية أنا الاستعاذة بسم الله أعوذ بالله من هذه الآية أعوني مما رحمه الله تعالى وما mú àwọn àǹfààní tó pọ̀ jáde ọlọ́wọ́ bá ní am tẹ̀sánùhùn àjọ fàún mi mọ́kùrọ̀mí mọ́kùrọ̀lùn am bal àtẹ̀sánùhùn àjọ ya rọ̀sọ̀rọ̀ ìwọ àrẹ́bí sọlọ́lọ́ àrọ̀sọ̀ àbí òun bí wọ́n léèrè ájọ́ òun náà bí máa ń jọ̀ọ́lá àbí òun bí wọ́n léèrè owó ṣẹ́ ẹ̀jẹ̀ tó báyìí àbí òun béèrè owó lọ́wọ́ wọn lérí iṣẹ́ tọ́lọ̀ ọba ní kó wá jẹ́ fún wọn fàhúnmi mọ́gọ́rọ̀mí ń lò kọ̀lù tó wọ́n jẹ́ pọ́tara pé òun béèrè owó lọ́wọ́ wọn yìí kìíní yẹn ti wá fẹ́ di gbèsè ó ti jẹ́ kí gbèsè wá tẹ̀ wọ́n rì tó wá kí gbèsè yẹn ti wá wúwo lọ́rùn wọn. àwọn afọ́nimọ̀ tafsir rahimahullah wọ́n náà lè ṣe fún àmù hù náà lè nàfẹ́ àwọn ọba béèrè béèrè ń bí ṣùgbọ́n láti ṣe náà fún pé à ẹ sì máa wà nábì tí ń pè yín lọ́sàn-án lóru yìí o tí ń dààmú lórí bẹ́ẹ̀ ṣe mọ̀nà yìí o mo béèrè nkẹ́kẹ́ lọ́wọ́ yín bèlè àti wípé tó ń béèrè yẹn inú wa tóbi tó wù lára yín tábàrà yóò gbé tẹ̀fìlìfìlì. Allah subhanahu wa ta'ala ó ń fẹ́lẹ́ fọ ànábì wa mọ́ sallallahu alaihi wasallam. ẹ̀rì mọ̀ wípé níbi àyà yìí àwọn afá àkọ́kọ́ mú ẹ̀kọ́ kan jáde ń bẹ̀ wípé wàlà tẹ́sítẹ́rù bí àyà tí sọ̀fẹ̀nà gbogbo ẹni tó bá jogún àwọn ànábì ọlọ́run alẹ́ musọ́lá àgbọ̀sára kò gbúdọ̀ ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́ọ́kú túmọ̀ rẹ̀ ní wípé ìtọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ àti àlùjẹ́nà tó fi sọ ẹ̀san fún wa ní níye lórí ni kò gbúdọ̀ wá tà á fún ẹ̀san ti ayé wọ́n jẹ́ pé tí ò bá ti ìrílé ayé yẹn kò ní ṣe tọ́lọ́mù ẹni àfa ìjọsìn ló kọ́ mi fatia ẹni hundred thousand lọ́wọ́ yìí ó ní ìlú hundred thousand ẹ wá hundred thousand kò sí fatia. tó jẹ́ wípé ẹni wọn lọ tó wá ìgbà sí máa kírun báwọn fatia ká o ó la pé àfa sáré tí mú hundred thousand wá àwọn òní kọ́ mi fatia òun ni òní mọ fatia ká o gbogbo àfa àlẹ́ ayé wa rí báwọn ẹ̀rí pé tí wọ́n bá ti àkàkò nípa àṣẹ́kílẹ̀ kò ní mẹ́ka náà tó wá di pé ẹni tí ò ní un fàwọn mi mọ́gọ́rọ̀ mi mọ̀sùkọ̀lùn tẹ́gbọ́n kí ni ẹ wá wúwo bí gbèsè lọ́rùn wọn tó wúwo lérí wọn tágbára wọn ò gbé ní tí wọ́n san láti mọ ìmọ̀nà lọ́dọ̀ àdàbí òṣìlá àyà yìí ó já mọ̀ wípé àdàbí àṣọ lásàdà àwọn mùsùlùmí wọn kì í ta ọ̀rọ̀ náà lówó pọ́kù jùmọ̀ jùmọ̀ kẹ́ẹ̀tọ́ ọ̀rọ̀ pọ́kù yẹn kọjá yìí pé nǹkan ilé ayé ó wúwo lẹ́mí rẹ̀ ó tóbi sí ọ tójú rẹ̀ ju ọ̀tá òkè àmọ̀ ju ẹ̀san tí mo lọ́dọ̀ ọlọ́run ọba lọ. bákan nínú fáyidà tó amújáde nínú àyà yìí òun náà ní pé ní sọ̀rọ̀ tó àmọ̀já rẹ̀ là. Allah subhanahu wa ta'ala ó mú àṣẹ kan wá ń bẹ̀ àwọn kan wá dà kéfù jàm bẹ́ẹ̀ náà ní àyà wà àyà yìí àti àyà àtọ̀hún yẹn bóòlù láti fẹ́ fẹ́ nu ẹ̀kúra wọn nígbà tó lọ́wọ́ bá sọ pé káwọn èèyàn àkọ́ǹdì mú báyìí náà yẹ́dẹ̀ ìnàjì wá kún sọ̀dà kọ́. Jẹ́mi dáadáa lápò lọ́wọ́ kìlá yìí. Allah subhanahu wa ta'ala ní ẹ̀yin mùmìnì tẹ bá fẹ́ bá nàbí sọ̀rọ̀ gbòǹkẹ́lẹ́ ẹ bá nàbí sọ̀rọ̀ jẹ́jẹ́. Fàkọ́ǹdì báyìí náà yẹ́dẹ̀ ìnàjì wá kún sọ̀dà kọ́. pé ẹ mú owó ayé o ẹ mú owó ẹ mú ẹ kọ́kọ́ tì í wájú يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم يا أيها الذين آمنوا أمنا إن تقبلون بقى إذا ناجيتم الرسول إذا ناجيتم الرسول tẹ́wọ́n bẹ̀rẹ̀ ọba ànábì sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀rọ̀ gbòǹkẹ́lẹ́. fàkọ̀dìmú bẹ́yìnà yàdẹ̀ ìnàjẹ́wà kún sọ́dákọ́. kí ẹ tó bá ànábì sọ̀rọ̀ lásán ẹni pé ẹgbẹ́ sàárà sára kàkà dání kẹ́ ti síwájú sùrà ló sọ̀rọ̀. dhalika khayrun lakum wa athaha. dhalika khayrun lakum wa athaha èyí ló mọ̀ dáa jù fún yín òun ló sì fọ̀ yín mọ́ jùlọ. فإن لم تجدوا فإن الله غفور فإن لم تجدوا ẹ bá wá ní ìdá ẹlẹgbẹ́ rẹ̀ bá ní sallallahu alaihi wasallam lóòótọ́ lódodo fẹ́yìn lọ́wọ́ àkọ́fọ́ aláforíjì oníkẹ̀kẹ́ lọ ẹyìn fọ̀lìjàmù báyìí náà adìl àyà àti àyà ilé ọlọ́run ní kí wọ́n máa gbé sọ́lápọ̀ lọ sọ́dọ̀ àbẹ́mùsọ̀lá àṣẹ àfọwọ́ sọ ibi tọ̀ ajẹ́gbẹ́dẹ́ abẹ́ wá dandan ní kẹ kọ́kọ́ gbé sọ́lá kọ̀ wà tó gbà lóra má wàrọ̀ sàtúnà yìí a sọ yìí pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àyà ti sọ àmì dáadáa yìí àyà yìí ó ti wà máa ń sọ ọ̀hán wọ́n ti parí. ọ̀tún an tuqaddimu bayna yaday najwakum sadaqat. فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون àyá tí bùdájọ́ àwọn ṣe kí ni o ó ti parí ọlọ́run bá ti pa ìdájọ́ yẹn rẹ àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní bàtàlà yẹn sọ̀kalẹ̀ ẹnìkan péré ló ní àǹfààní lílò fún àyà ìrọ̀wọ́ alẹ́ ìlú àbíkọ́dù wàlí ibn Abi Talib òun ni ó ní àǹfààní kó lo àyà yẹn látara wípé òun tó gbóhùn ṣe gbọ́ àyà yẹn ó sáré lọ lò ṣùgbọ́n Allah subhanahu wa aláàpadà pa àyà yẹn rẹ pẹ̀lú àyà tó tẹ̀lé. أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذا لم تفعلوا وتاب الله عليكم فاقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون الله سبحانه وتعالى afọ́ abúlé ibn abbas ó ní àwọn èèyàn wọ́n bí arúgbó sọ̀lá àrùn sọ̀rọ̀ yìí pé máa bèèrè ti pọ̀jù àríyá fẹ́rí àríyá fẹ́rí àríyá fẹ́rí lọ́wọ́ sọ kọ́kọ́ sọ fún wọn pé ìdáná jẹ́ ìtumọ̀ rọ̀ sùn ọ̀pọ̀ dìímú bá ní ẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ bá kó sùn ọlọ́run check wọn ok tó wá kébà náà tó gbẹ́tí ní free entrance tó bá ti fẹ́ lọ láti bí pẹ̀lú nàìjíríà ẹ kọ́kọ́ gbé nǹkan wájú ìgbà tó wá gbọ́ yẹ ọlọ́wọ́n ní aṣọ́kùtù láti kọ́ di mú bẹ̀rẹ̀ rẹ̀ nàìjíríà òun sọ̀rọ̀ kan ọlọ́run ẹ tún ti ń bẹ̀rù òsì látàrápá ní kẹ́ mọ́ ti nǹkan sọ́dápọ̀ síwájú tẹ́lá bá fẹ́ bá ànábì wọ́n ní kò sí wàhálà ayédèrè àmì tẹ̀fà àlú wọ́tá àbàmọ́ wa tí a bá jẹ́ pé ẹ̀rí ṣe tọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti lé ó ti kálára túbà fún yín ọlọ́run foríjì aláta ìdájọ́ rẹ̀ torí pé yóò bí nira fáwọn sọ̀hálà ní tẹ̀sí rà àbàdì tó ká bá kọ́mọ́ sàkóso abẹ́bẹ̀ yẹn pé ọlọ́run ní ẹni o fẹ́ béèrè question sí kọ́kọ́ kọ́kọ́ ra kọ́kọ́ fi ten thousand káàdì àpá owó káàdì ẹ̀rí pẹ́lú mi ò ní question ẹ̀sìn tó lè pa ara láti ìyàmọ̀ rẹ̀ tí ò ní ṣe kí tí ò ní béèrè bẹ́ẹ̀ ni àbí àkọsílẹ̀ wọn tábà ní pípa sẹ́ńwọ́n tẹ̀sí rẹ̀ ẹ̀rọ ìsanwó wọlé two two thousand yóò ní ẹ̀dá ẹ̀fọ́ ọmọ thousand yìí ìwé ẹgbẹ̀rún rẹ̀ dùn kò sì ní gbà kankan tọ́lọ́mọ bá sọ pé kí ni yẹn yóò bí yóò wúwo lára wọn torí gbé ọmọ ènìyàn wọ́n dá àwọn ọmọ wa ní ọlọ́run ẹgbẹ́ pé ayé ah, ìlànà tẹ́fà ní bàtà bàbá nígbà tá ti tẹ́ẹ̀ ti lè ṣe ọmọ ti bójú kò fún ẹ má bèèrè bá ṣe ń béèrè so ayé àìlèyìí àtúpọ̀ ṣe kí ni wọ́n ṣe kí ni jàmáà wọ́n ti pa ìdájọ́ yẹn rẹ́ èèyàn mẹ́ta sọ pé nílò ta ló ní náà alẹ́ ìgbàlá rọ́bì allahu anhu wàrùbọ̀. àmì kẹsàn-án lòhùn àjẹrán fàhùn. المغرم مثقلون أي بل أتسألهم يا محمد صلى الله عليه وسلم ọmọdé wa Muhammad ǹjẹ́ òun bí wọ́n léèrè ni pé hínà dàwọ́tò ìlànà tọ́ba ti ń pè wọ́n sọ́dọ̀ ọlọ́run ọba ṣé òun béèrè pé kí wọ́n mówó wá ni tọ́wọ́ jẹ́ pé owó yẹn nítorí kí wọ́n mú wá yẹn ó wá tóbi lára wọn láyè tẹ̀tẹ̀ ọ̀hún ẹ̀wò tí wọn ò ní kápá kí wọ́n fún ọ lówó ìyẹn ló fà á tí wọn ò fi fẹ́ gbà wá sílẹ̀ fàhùnmi mọ́gọ́rámì láàbí wọ́n ti kí nìyẹn ti wá tẹ̀ wọ́n rí pé ah, irú ẹ̀rù wá rí afẹ́sẹ̀tọ́lọ́run afẹ́sẹ̀tọ́lọ́run ṣùgbọ́n nígbà tó ti wá di pé kí ni o ní tó ń béèrè agbára wọn ká àlọ́wọ́ àsìmọ́ àkírun mọ́ ẹ̀yìn bá ti kẹsọ pé ẹ bá ti fẹ́ wá kírun mọ́sáàsì o ọmọ dá five hundred owó onukolo wájì tó kírun wàhálà ẹni tó ní gan mi ò ní kírun wàhálà ẹni tó ní gan mi ò ní láyé àwọn afáàyàn náà sẹ́sùn dábìlì kankan tó yẹ fẹ́ fowó sí kálọ wá sẹ́sì rà tó àwọn bàbá mi sí ìwà rẹ́bí ń bèrè owó lọ́wọ́ wọn ni tó fi jẹ́ pé kí ní ẹ ti wá wú wọlé rí wa ọ̀hún mi mọ́tọ̀rọ̀ mi mọ̀tọ̀lù tó ti wá wà nínú gbèsè tó yẹ pé kí ní ẹ wá di ẹrù tó wú wọlé rí wọn tí o fi dáìmọ̀ ànábì lónìí àjàwábù ni pé ìwà bẹ́ẹ̀ ìdídá ìtúbọ̀ tó máa sọ pé bẹ́ẹ̀ sì ni ìwà ànábì o sì béèrè nǹkan lọ́wọ́ wọn káwá sọ pé nǹkan tó obìnrin ló ti kí ni o lágbára àwọn ọ̀ka tí wọ́n fi ṣe kí ni òbí ṣe tiẹ̀ àráyà wájá níbi àyà yìí Allah subhanahu wa ta'ala àwọn onímọ̀ ní Ànábì sallallahu alaihi wasallam qul ma as'alukum alayhi min ajrin wa ma ana minal mutakallifin ìṣúná ti sọ àwọn ọmọ ẹni àrùn sọlá sọlá àwọn ọlọ́run ti sọ nígbò mí pé máa sàrùkùn àlejò náà bí mi ìsinú ẹ tí máa ń la àwọn èèyàn lọ́rùn pé dandan lá ẹ̀bùrọ̀ ṣe báyìí gbogbo ẹni tó bá ń ṣe dáwà ẹ̀kọ́ nìyẹn wọ́n máa rí àwọn èèyàn jẹ́ wọ́n máa bi àwọn èèyàn léèrè ẹmu wá ẹmu wá ẹmu wá náà. قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين. إن هو إلا ذكر للعالمين. lọ́nà ni mo ṣe má má sọ̀rọ̀ ààrẹ ju pé ẹ̀fẹ́ kò wá fún àṣẹ ẹ̀ ló àṣàwọn ẹ̀kú sà abẹ́pẹ́ ìfún lẹ́tọ̀ ẹ̀ kọ́kọ́ sẹ́ndì two million sákàtì wa kẹ̀dẹ̀ sẹ́ndì agbádá mẹ́ta tí ìmọ̀mù wọ̀ àjárásì méjì. lóò odúló ló sọfẹ́ lọ́wọ́ sọ wọn ò ní pè ọmọ ẹja wa tẹ̀ tó ẹ̀ bá lẹ́sì ẹ̀ tó ẹ̀ wá lẹ́sì rèé tó máa débẹ̀ kò ní kó táyà kan lọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jọ yóò kàn máa kó ọ̀rọ̀ jọ àṣàyàn èdè àwọn ọ̀rọ̀ tí a kó kẹ̀lé mọ́ pé à wọ́n jẹ́ kíní kan ọ̀táwà o ọ̀táwà o ẹnu bàbá ẹrú ẹgbẹ̀rún ẹ̀dùn kí ni lè sọ ẹ̀ gbogbo tó sọ ní ìṣèjọ kojú ẹ̀ rọ́rọ̀ kọ́ ẹ̀ níbi àdì ẹ̀ nírí kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ àwọn yóò sì sọ pé àwọn àmọ́ àwọn ta so kó la àṣàrí kó wà ní min ajẹ́ àbí kó má àṣàrí kó wà ní min ajẹ́ mí ìbéèrè kẹ́kẹ́ lọ́wọ́ yìí ọba alẹ́ mùtàkàlẹ́fì mí ìsílẹ̀ tí ó máa ń la nǹkan bọ̀ yóò rà á tẹ́ẹ̀bá ti tẹ́ẹ̀bá ti gbé su wá ẹ̀fún àtọ́ sí bí o tẹ́ẹ̀bá ti ṣe báyìí wá ọmọdàṣẹ́ àwọn ìṣọ̀tọ̀ lọ́wọ́ àrà sálà ọlọ́run kàlẹ́ bí òun sọ pé ní èsì bẹ́ẹ̀ mọ́ bèrè wọ́n ní mọ́mọ́ àpàdàrà nípa òkun ààrẹ àmì tó jẹ́ ọba ó bèrè lọ́wọ́ mọ́mọ́ ó pé Ah, ẹṣin ọlọ́run sẹlẹ̀sẹ̀ rẹ̀ àwà òkè nàánú fi kí fáyà tó mọ̀ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ níwá ẹ̀ níwá ẹ̀ pa náà ẹ tó bá mú wọn mẹ̀ṣàlá tó fi dín fi náà sí sọ́lápọ̀ ẹ̀ mẹ̀ṣà bọ̀bọ̀ bẹ̀ lápùlà mẹ́ àsálùkùn alẹ́ mi lájẹ̀ àbẹ́bí sọ fún ọ pé mi ìbéèrè ẹ̀sán kẹkẹ báyìí lọ́dọ̀ wà mẹ́ adá mi ìṣiṣẹ́ tí ó máa ń tásìkì ó yá ọ̀yà àbúkìlíkà là mọ́kà ńlá fún àwọn èèyàn láyò ká lè fún mọ́ ọ̀hún lọ́sẹ̀ ẹ rí i pé àwọn afáàgbé mi kẹ́ni mo sọ níbi kẹ́bí aláǹdà rẹ̀ ibo mi ń bẹ afáàgbé òde gbomi yóò máa ṣe àdúrà bí èpè ẹni tí màá fẹ́ bá òkú ọmọ ńlẹ̀ kó mú wá one thousand wá ẹgbọ́n àwọn fẹ́ mú òkú ọmọ ńlẹ̀ níṣì ilé ìdísẹ́ àtàmì bá mi tẹ̀lé bí ẹni pọ̀ ń fọ́sà àwọn èèyàn ṣe nǹkan ẹ̀rọ jọ yẹ àwọn ìwọ̀n lọ nínú ìṣẹ̀lẹ̀ pọ̀ mọ́lé o ó ṣe ládùúrà máa ń gbà níjọ júmọ́ lẹ́yìn àásìrì bàtà máa wá ní ẹ̀dá máa pọ̀ mọ́lé báyìí kọ́ òun náà máa fọ́ọ̀sì owó tó yẹ kó fira jẹ lọ nípa fún yàrá àtọmọ rẹ̀ ẹ̀dẹ̀ká kí ìsára lára ẹ̀ṣọ́ ìtọ́lùbìláàrì lára ẹ̀ṣọ́ onísúnà oní ìtànàbí sọ̀rọ̀ kún ẹ̀tọ́ béèrè ìwọ̀kan wà mẹ́ àná mílíọ̀nù ẹlòmí Ramadan ti dé ẹlò ayé ó gàràjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ti pèsè ẹ̀wọ̀n tí àárín kàwé ọ̀tọ̀ ní mẹ́mbà bíi pé mùdárábà bí àwọn aláwàdé yẹn o bí ẹ̀kọ́ jọ mọ́ ìdọ́ sí eré o mọ̀ pé àkèé ah, ẹ̀yìn ní sẹ́yìn ní ìsìn rẹ̀ sàlùbáríkà báyìí sàkójúkú rẹ̀ sẹ́yìn ah, ní sẹ́yìn rẹ̀ sàlùbáríkà báyìí àbáríkà ah, bó o sá lé mẹ́rin àná mi ìsìnlẹ̀ tí máa ń là kẹ́bọ̀ àwọn èèyàn lọ́rùn ìsìnlẹ̀ mọ́lá àbísọ́lá àrọ̀sálà sílà sọ̀fà nàbí yìí lámsọ̀lá sàlámì yẹ kò lè áhádìm àti ilẹ̀ ájọ́ làdá àwọn ti wọ́n ní ànábì kò sọ fún ẹnìkan rí báyìí ẹnìkan báyìí rí pé fún mi ní nǹkan báyìí lórí dáwà tí mo ṣe fún eré ìdásílẹ̀ àlefàkàtà jẹ́ àfáà lóòótọ́ ọkọ̀ ọmọ kí ó náà ń pẹ̀ṣọ̀ náà kọ́mọ kí ó ṣe dáadáa sí àfa rẹ̀ Abdul Mahmood ìtò dáa ìta nífẹ̀ẹ́ ni ìtò níyì ni ìtẹ́sí ọlọ́run bá fọwọ́ sí ṣùgbọ́n ó dìbò dàkàlẹ̀. ọgá ẹ̀yin ò tiẹ̀ rí mílíkì dé wá táwọn ẹ̀fẹ́ parí. tọ́ba ṣe bẹ́ẹ̀ tọ́ba ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa tọ́ ètò ọ̀la ètò àyè. àtọ̀làsìkò pé afẹ́kọ̀ọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ bá a ti máa ń ṣe sáwọn àfáà bá a ti máa ń ṣe sáwọn àgbàlagbà bá a ti máa ń ṣe sóbi ẹni ọ̀tọ̀ láàyè yín ọ̀tọ̀ ní àwòrán ti ìfọ́sàwẹ̀ èmi ló gbé àwọn ẹ̀sìn pé gbogbo òfin nìkan owó ikan tó ti pẹ́ lórí agbáyé gbalujára náà lókè ẹgbẹ́ wa ẹgbẹ́ sára yín wa àwọn àgbà ó ẹ má wùlẹ̀ gbé sára yín lọ sábò àwọn àgbà wa lérí pé ẹ̀fẹ́ ṣe tẹ̀sí ló àfẹ́ tí ìlànà ẹ̀kọ́ ṣe tẹ̀sí tí tẹ̀sí bàbá ṣe é ṣe máa ka pùlánì iṣẹ́ kí ló náà iṣẹ́ kí ló náà iṣẹ́ olórin náà ni tó afọ́yẹ ni wọ́n á wo títí náà àwọn ìlàkẹ́ṣẹ́ oníṣùn náà wọ́n á wo títí náà pé á ah, wọ́n á kọ̀ sún náà mẹ́ dà bọ́sì kìíní yẹn bó ṣe ń ṣe yẹn kó lè rìn mí la bọ́sì kìíní yẹn bó ní yóò ṣe wà tó pé òun tọ̀ lábẹ́ lára àwọn yẹn bí lẹ́yìn kò sí àyà kò sí tìzáàzù lọ́pùsì èèyàn lápẹ̀lẹ́ fún ara èèyàn èèyàn ní tìjú pé ohun tí ó sọ pé àwọn ọmọ kí olókùn rẹ̀ yóò ẹ̀mọ̀ lórí mídíà ẹ̀mọ̀ kò sí ayé ẹ̀kọ́ lọ́wọ́ ọmọ kẹ́kọ̀ọ́ jọ ọ̀rọ̀ rẹ̀ dáadáa fún àjẹ́ bàbá àwọn tó lókùn rẹ̀ yóò ẹ̀yà kámẹ́rà ayé wọ́n ní wọn ìròyìn ẹ̀rẹ̀ kankan náà kọ́ bá kọ́ sí ṣé mo ìgbà ọlọ́run àdébìtọ́ lọ́rọ̀ rẹ̀ sí wa òṣèlú àṣàlà kò sí pàtìpàtì nìkan ما أسألك عليه من أجر وما أنا من المتكلم àwọn èèyàn lè ṣe dáadáa tọ́lọ́ látara rẹ̀ máa ṣe but of course o lè encourage àwọn èèyàn lórí pé ṣe lórí báyìí wá o ṣe lórí báyìí wá o ṣe lórí ìyẹn gẹ́gẹ́ tún lè gbọ́dọ̀ wà nílẹ̀ hádà ẹ gbọ́dọ̀ wà very careful lórí ìyẹn náà pé ó pa wọ̀nyẹn síbi iṣẹ́ olóore ìgbà mí èèyàn tún gbọ́dọ̀ ṣọ́ra dé aspect tó fáwọn èèyàn lẹ̀ wọ́n gbọ́ wà sí ẹ ṣe wà sí generally zaka wà o sọdákọ̀ wà o aláàjì ẹ̀gbọ́n tí yọ zaka yìí ó lè ṣẹlẹ̀ tẹ́pẹ́ ìtẹ́jọ́ ní àlàkọ̀ tó dúmọ́ rẹ abẹ́ tó sọ fún ọ pé ẹ̀mọ ẹ̀rọ mi létí o tó gbé pọ́ lọ́rùn mo ṣe tẹ́ pé ọkọ̀ pé òun kọ̀rọ̀ pé kí ni gbogbo ohun tó sá ló ṣe àṣọ làwọn àbáyẹ mẹ́tẹ́ wò àwọn sọ̀rọ̀ lọ́wọ́ àbàsálà àwọn olùmọ̀tò lẹ́mìí ẹ̀kọ́ lè ayé ahadin àti ìnìyàn àjírán wọ́n ní báyìí ẹgbẹ́ ẹ̀kọ́ ní báwa tó láàmì àná wọ́n ní àdébì gẹ́ sọ́lá ara sọ́lá ó wá sọ́lá sọ́lá yẹ kùrù mẹ́ẹ̀lá àdébì gẹ́ máa ń náwó sọ́lá ara sọ́lá so àdébì gẹ́ gẹ́ fúnra rẹ̀ gẹ́ ní mẹ́tú máa ń fáwọn èèyàn lórí dáwà ti ṣe òun ṣe dáwà onídùn náà owó rẹ̀ sọ́lá ara sọ́lá yóò fún ilé igbá yóò fún ilé ìlàwọ̀ yóò fún ilé ìlàwọ̀ sọ́lá ọmọ àríwá so gẹ́gẹ́ bí especially àwọn tó bá jẹ́ pé wọ́n máa ń lọ́kọ́ tó polówó àwọn tó bá fẹ́ fa ẹ̀mí wọn síbi ti ọlọ́run wọ̀lẹ́sẹ̀ ẹ̀kọ́ gbìnà àdín àyà ìwàtí àbẹ́bí ẹ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹni bọ̀dẹ̀ pé tí bá ṣe báyìí fún ọ ó ṣe báyìí fún padà alàmàjá àbí ìgbìmọ̀ lọ́dọ̀ sáárà látara àkọ́tà náà ń gbére lọ́wọ́ níbi ìdójúṣẹ́ bá kódà àwọn àfáà ní àyà yìí làwọn fi lẹ́mú mọ́sálà jáde wípé ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn máa gba owó àlàáfà àlébù ẹ̀mù lérí pé èèyàn ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kéèyàn máa gbowó lè kí ó ìdólẹ́tọ̀ látara ááyà yìí iná ti mọ́ sálà wípé só lẹ́tọ̀ táwọn ẹ̀sẹ̀ kí káwọn ìpowó ní kí ó káwọn ìpowó tàlíìm káwọn ìpolówó pàǹpà àwọn èèyàn àwọn onímọ̀ rahmanullah wọ́n ní ọ̀rọ̀ yìí nídìí àlàyé mẹ́ta alákọ̀ọ́kọ́ aljawaz ẹlẹ́ẹ̀kejì alimẹ́nìrù ẹlẹ́ẹ̀kẹta àlàkùnríyà mẹ́ta nìdájọ́ ká gba owó olùgbàfẹ́ kọ́ ẹ̀rẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìmọ̀ Quran àbí nǹkan tó jọ bẹ́ẹ̀. wọ́n yàrá kọ̀ọ̀kọ́ ó ní aljawaz ìlẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ ó lọ́ọ́ jùmọ́r lọ́kọ̀ wà fáṣọ. kí ni àdìdà wọn wọn torí bá àrùn sọ̀rọ̀ láàrùn sọ̀rọ̀ àdìsí wọlé rí wípé ìnà àkọ́ mọ́ àkọ́sùtùmọ̀ àlẹ́ yìí ájírọ́n. àrùn sọ̀rọ̀ láàrùn sọ̀rọ̀ ní nínú nǹkan tó lóòrìn tó lẹ́tọ̀ọ́ tẹ́ lè gba ẹ̀tọ́ òun kọ́tà lọ́sọ̀ àmì dúró tẹ́ lè gba owó lé lórí òun náà ọlọ́run sọ yí pé amstes aluhum ajra ọ̀hún mi mọ́ gbàgbọ́rọ̀ mi ọ̀nà ẹ̀wọ́n ní máa dẹ̀rẹ̀ lórí pé ìtọ́lẹ̀ mi sọ pé ìnà àkọ́mọ àkọ́sùtùmọ̀lẹ̀ ajra kìtàbọ̀lá ó ní ìṣẹ̀lẹ̀ mú ìṣẹ̀lẹ̀ náà ní bí àwọn sọ̀hábà kìrìjọ wà lọ́la àríyìn wọ́n lọ rìn àjò àwọn aráàlú tí wọ́n wá rí kọjá ara wọn wọ́n fẹ́ kí wọ́n sàwọn àlejò wọn sí wọn àlejò wọn ò tí wàá rìn jìnnà akéèké bá nǹkan olóró kan ó bá san ọba wọn jẹ nígbà tó san ọba wọn jẹ àwọn èèyàn wọn lọ bá wọn lọ bá ẹjẹ pé àwọn àjòjì àìrìnàjò àwọn àìrìnàjò máa ń mọ ìtí ẹ máa ké sí nǹkan olóró tó pé ìrìnàjò máa ń bírù nǹkan báyẹn wọn lọ bá àdébíkù rọọkì ìjẹ nǹkan máa tó lè ka tó lè máa ka kó máa tó lè kà sí nǹkan olóró tí oró rẹ ó fi kúrò lára ọba wa bí a fọwọ́ jù wọn ní ìpẹ́jù ni wọ́n á sọ pé ní àbáyà Abu Sa'id àbí ọwọ́ àlọ́sọ tọ́mọ àrà síbẹ̀ fàkọ́rọ̀ alayhi fatiha ọba ka fatiha sí ibi tí nǹkan ti sá ẹni èyí ló bá rẹ̀ báyà. nígbà tára rẹ̀ yá sẹ́sọ̀ fún kí wọ́n ti ọkọ́ kí wọ́n ṣe nílùú yẹn báwọn fẹ́ẹ́ sàwọn ẹ̀rọ ìjọsìn wọ̀dá wọn wá gbà bàtà rẹ̀ ti yára ẹ̀ kí láwọn ọjà ẹgbẹ́ rẹ̀ fún wọn wọn wá gbà. nígbà tí wọ́n wá délé wọ́n lọ rọ́ọ̀kì níyẹn fún àdébísọ̀ أحق ما ها إن أحق ما يؤخذ عليه أجرا ماذا؟ كتاب الله ìtò àwọn kàmàkàrà ìtò lẹ́tọ̀ọ́ jù téèyàn máa fi gba owó ọ̀yà onídàá kọ̀ọ̀kan. tí bá sọ pé máa tẹ́sán ló máa jùlọ ní ìsìn pé àwọn yóò béèrè àkọ́kọ́ àdájú kan ní sọ̀rọ̀ lásán. ẹ̀kejì ni pé jàwáàzù ni nítorí pé nǹkan ẹ̀yẹ kìí sọ nípìnlẹ̀ àníyàn rẹ̀ àdúgbò ní fáìlà kan mẹ́mẹ́ ẹ̀kọ́ làtífà làtíkọ̀ ìgbà tí wọ́n tó pé wá ta fáìlà pé wá ṣe dúkìá fún tí wọ́n kọ́ béèrè yìí pé ìjọba ìkílẹ̀ fún wọn kọ́ ṣe nǹkan yẹn lè la ṣùgbọ́n ká gba ó tó pé ìkíláàsù àkọ́kọ́ ṣe kí ni o ti ṣáájú ìlà àwọn ìṣẹ̀lẹ̀ pé jàwáàzù ìlẹ́tọ̀ kẹ́ ẹ gba nǹkan lórí pé nǹkan yẹn ní nǹkan àṣẹ́kù ìgbòtẹ́gbẹ̀ àwọn ọmọ ṣẹ̀ṣọ́ yìí pé eléyìí dáa púpọ̀ torí pé ẹni tó fẹ́ kọ́ yẹn ní nǹkan yóò lè láǹfà láti kọjú mọ̀ nǹkan yẹn torípò náà ní àwọn hawaii àwọn bùkátà míì tó ṣe kiri o tó fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dáàbò àbá tó fẹ́ kọ́ ọmọ ilé tó fẹ́ kọ́ ọmọ kùrán òun náà níyàwó ó lọ́mọ òun náà láwọn bàbá tó fẹ́ gbọ́ tó yẹ pé tí ò bá sí in tí ó máa gbà ẹbí owó ọ̀yà kò ní láàyè dojú kọ nǹkan yìí àkùkọ olùkọ́ ìjìnlẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ìlànà táyì wọ́n ní àjàwà ìgbẹ́kọ̀ ẹlẹ́ẹ̀kejì ni àjùmọ̀lẹ̀ ọ̀kọ̀ yẹn àwọn àmì wọ́n dá pé ara ò hàrà ó bá gbà kankan bàjẹ́ bí kùránì àbí tààlìm ìmọ̀lúmẹ́ pọ̀yà ìlà àwọn mú àyà yìí wá olùsèlú àwọn ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làfùdọ́lẹ̀ ìyà èyí tó dáa jù òní pé tó bá pè ẹ́ ní ìbá tó tán ó ṣe kí ó tó tán kò bùkátà sí ìkẹta àwọn ẹgbẹ́ mú wáyé kò mọ̀ ṣe àgbà ṣùgbọ́n táwọn òjò sọ ní pé tí ìdá sábà kọjá kíláàsì tí ìkìláàsù bá jẹ́ ọkọ̀ sáájú pé torí ọlọ́run náà ni mo fi ń ṣe nǹkan yìí o yẹ̀júùsù àkùdà ó jọra ó lẹ́tọ̀ọ́ kó gba owó ọ̀yà alátàálẹ̀ ìrẹ́lú ọ̀tàálẹ̀ nìkan lórí kó kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ yẹ̀sìn àbí ń kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ ààbò torí pé àníyàn rẹ̀ ọkọ́ ni kí ni o torí tọ́lọ́mọ bá ṣùgbọ́n tó ń gbà yìí láti lè máa dí àwọn kí ni o àwọn bùkátà kan tó yẹ pé ìtọ́lọ́mọ fi títí ń ṣe yẹ kò ní jẹ́ kó ráàyè ọ̀nà míì tó fi lè rí owó láti gbọ́ àwọn bùkátà yẹn kò mọ́ sàràdá tó ẹ̀rọ àbájọ gbowó lé gbẹ́rù ní sàlàfí sàlàfí mẹ́ gbowó lé tó. ìtí ju mòórù sọ lẹ́nu pé yẹ̀júzù ó ṣe kí ó lẹ́tọ̀ọ́ màlìkí àsọ bẹ́ẹ̀ àwọn hànábìlà sọ bẹ́ẹ̀ àwọn ṣàfihàn sọ bẹ́ẹ̀ tó bá nàbí sọlá sọ yìí pé iná àkọ́mọ́ àkọ́sùmọ̀ àlẹ́ yìí ájúrọ́ ìta àbọ̀wọ̀. ìtò nínú tó lẹ́tọ̀ọ́ téèyàn lè bísì ẹ̀mọ́ ẹ̀gbọ́n bá ṣe wá tu téèyàn lè bísì lé lórí tó wá pé yóò mọ̀ ẹgbà owó àsìkò tó fi tó ń lò lórí ẹ̀ yẹn kó mọ̀ bá fi nǹkan yẹn lẹ̀ àtàfíìs bí pé nǹkan yẹn la fẹ́ fi magnet abẹ́fẹ́ ẹ̀kọ́rẹ́jì ẹ̀kọ́ lè dúró tì nǹkan yẹn ó dẹ̀ dàgbà àwọn kẹ́ alahadi buhari jẹ́mọ́ àti oyè jẹ́mọ́ so sísọ láti fẹ́ gbowó lékè ẹ̀ dáhùn òye yìí sísọ láti fẹ́ gbowó lékè torí pé. torí kó lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ láti gbà á ṣùgbọ́n káàní ẹ̀ tọ́lọ́run kó kọ́sí kíni o kò ṣáájú iná lásán nípa ọ̀rọ̀ àwọn onírúkìá lásòṣù kọ́kọ́ tún àníyàn kọ́kọ́ jẹ́ pé tọ́lọ́run lè fẹ́ ṣe tọ́lọ́run bá ní kó wọ́n ṣáájú tó tẹ́lá òpin ní sí rúkìá ẹni pé àwọn míì mẹ́tẹ́ pátá rúkìá wọn ráyè lọ bí iṣẹ́ kan wọ́n ti gba gbogbo àsìkò wọn tọ̀ ó náà tẹ̀lé àwọn bùkátà tó àwọn sọ pé ẹ jẹ́ káàdì ẹ̀rọ jẹ́ torí tọ́lọ́run ọba àkọ́kọ́ ni ẹ̀ ṣùgbọ́n ká gba owó lórí àwọn nǹkan tí ó di àsìkò tẹ̀ ń lò yẹ ìyẹn Jews ó ṣe kéde o ó ní ẹ̀tọ́ gbogbo yẹ wa jẹ máa ó lẹ́tọ̀ ó lẹ́tọ̀ ṣùgbọ́n àkàkọ́ lákèésí pé àmọ́ ẹ̀ sọ́ra o nísìnyí wọ́n gbé yẹ̀ wá ẹ̀ tí mo kọ́ tí ó lò ẹ̀ tí mo sùn tí ó lò ẹ̀ tí mo dára ló yà ẹ̀ kọ́ sọ pé one million lẹ́fì ok bí a owó ẹgbẹ́ àwọn ẹ̀mí wọn máa ń ṣe mọ́ṣálà àgbọ́yé ó gbé yẹn lọ ní orúkíà ó sì fẹ́ àdmìtì ẹ̀ bẹ́ẹ̀ yóò máa jẹun ó wá ní pé àmùtẹ́sà ló wà ní ìdájọ́ abẹ́ wọn ní onígbésọ̀ àbí bí ìyàn láti gẹ̀gẹ̀ gbó kẹ̀kẹ́ lọ́rú dáwà sí ah, kí ó máa pa wọn lórí o orí ṣèbí sáláfì ní ọmọ ọmọ lọlé kí ó àfa bọ́dì tọmọ ti máa jẹun tí ó ti máa àfọ̀sọ́ ọmọ bóun ṣe ọ̀fẹ́ o lọ́bẹ̀rẹ̀ àwọn gbé o ọwọ́ afọmọ́lẹ̀ ẹ̀bẹ̀ wọ́n wá ń ṣe bí ọlọ́run sọ pé àmútẹ́sà ló ń mọ ẹ̀rẹ̀ àjọ so pé ṣe bí wọ́n lọ sátúlà bí yáà lè òògùn àyà yìí so oúnjẹ náà wọ̀nyí ọmọ jẹ òkúta náà wọ̀ jẹ ẹ máa wọ̀ pọ̀lọpọ̀ ẹlòmí o yóò òun náà ni ó tún padà bá lé kí ó yẹ jẹ́ pé wọ́n fún wọn lóúnjẹ dáadáa kò sì sanwó so nínú ẹ̀sìn Islam tàbí kàtà ní ọkọ̀ kí ẹ máa balance ọ̀rọ̀ tí ẹ máa ń sọ sálàfí tó serious tó dúdú yanjú tó bá nílé kí ó gbowó lé kí ó rẹ sámsám ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n áfíìsì tó yàtọ̀ ṣùgbọ́n jẹ́ ká ìrìn ẹ̀rẹ́ ṣẹ́gi ni ó wọ́n kò dá torí ọlọ́run ni àfigbé kalẹ̀ ṣùgbọ́n torí pé àsìkò tá à ń lò yìí náà á ṣe ni o a ó ń lo àsìkò yìí náà tá a bá fẹ́ mọ̀ láti wá nǹkan mìíràn láti lọ ṣiṣẹ́ ń bódìjà láti lọ ṣiṣẹ́ ní wòròdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsìkò kan náà náà ni kòkó méjì so nǹkan kan lásìkò fi gbọ́ àwọn hawaii ju ajá tiwa náà ó lè gba owó lórí rẹ̀ òṣèlú ọba ní iná àkọ́bá àkọ́sọ́ àlẹ́yìn àjẹrán ìbáraẹ̀lá inú ń tọ́ dáa jù téèyàn fi máa ń gba owó ọ̀yà lélẹ́ orí òun náà ní kí o òun náà dàgbò ààrẹ ṣùgbọ́n kí ẹsẹ̀ tó fẹ́ bá yín ka kùránì ẹ̀mọ́ wà dúrà wà o ó sún fí má lu àdísì yìí bá wọn o bẹ́ẹ̀ ṣe gbọ́ bá ẹ jẹ́ wáyé kàyà sí two thousand ìsáwákà five thousand mólẹ́kù two thousand now ọ̀nà tẹ́sí tàbí bí ayé àti lá sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àbàtàlẹ̀ bí torí wọn sọ ọ̀rọ̀ yìí ẹni pé wọn ò lọ sàdó àfọ ẹni yẹn nǹkan sàn jẹ ìní wọn béèrè pé sí wọn lẹ tó lè gídó tó lè karú kí àfọ iṣẹ kí lè ṣe ìwọ lè ṣiṣẹ àkóso náà sàdó àwọn sàdó ìlú kan kùrọ̀ àdìfẹ́ nìkan tó lórí ẹ̀ so bá ìṣẹ̀lẹ̀ bá ṣe wá láti kí ni o iná láti máa lò ó lọ́pọ̀ jẹ́ pé àwọn sọ pé ó dá ká máa mọ sábà kù nozol tàbí ìdí náà gbígbí sọ àdífì kan yóò jẹ́ ká gbọ́ mánà rẹ̀ yé dáadáa. náà inṣàlá bí àyà yìí láti dúró so lọ́la inṣàlá ń gbé láti bí àyà tó kù so mánà àyà yìí lẹ́ẹ̀kan sí amdas aluhum ajra ṣé ìwà àdébísọ̀ láǹtà àṣàlùsọ̀kù àdébí ń béèrè owó ìyàlọ́wọ́ wọn. àwọn mi